ire tèmi o. ire tí a máa wù mí là ire tèmi. ẹ̀yin Olùmarè. orúkọ Olùmarè ní kí a fi yìn. ẹ jẹ́ kí a dámsò fún Ọ̀rúnmìlà. Ifá ní ìwòrì gbogbogbò abaláwo kò dé afẹ́kò eléyìí tí tún gbé kún olórí ẹbọ làwọn oníkó máa mú ṣe ìjẹ̀bí kò lò bá jù bá bàbá ìyá máa lanu fún kó sí ẹ mojúbà ọkùnrin ìbáṣẹ ìbáṣẹ ojúbà ọmọdé ìbáṣẹ ojúbà àgbàlagbà ìbáṣẹ ojúbà àwọn tí wọ́n ti ń darí ètò mo dẹ̀júbà gbogbo àwọn bàbá bàbá tó wà lórí ìjókòó kí ọlọ́pọ̀ olódùmarè kó jẹ́ kí ẹ pẹ́ fún wa ẹ̀rẹ́ tí a fẹ́ sọ ní ọjọ́ tòní bí ó bá ṣe ń bá etí ọ̀tún wa wọlé tọ́lọ́ gbọ́dọ̀ kó má jẹ́ kó bá tòsí wa jáde láì ní gbadawa ní àkókò rárá àkórí ọ̀rọ̀ sí tiwa tòní òun la máa pè ní awakọ̀ kí ni mo pè é awakọ̀ awakọ̀ òun là ń sọ kì í ṣe ojú pópó ṣùgbọ́n gbogbo tí a bá ń sọ a máa fi awakọ̀ ojú pópó náà a máa fi ṣe àkàwé kó lè bàa yé wa yékéyéké ní àkọ́kọ́ mo kí gbogbo awakọ̀ ayé pátápátá pé a kú oríire àwọn ò ní awakọ̀ ayé tí mò ń sọ awakọ̀ ayé tí a tún lè pè ní ọlọ́kọ̀ ìyá ni bàbá ni ìjẹ́jẹ́ gbogbo wa ni a gbàgbọ́ pé ọlọ́kọ̀ ayé ni wọ́n jẹ́ torí àwa tá a jẹ́ ọmọ fún àwọn òbí wa àwọn òbí wa àwọn ni ọlọ́kọ̀ wa o torí pé kí ni àwọn ni wọ́n wọ̀ sílé ayé mo ti kí wa lẹ́kọ̀ọ́ sí pé a kú oríire gbogbo àwa tí a sì ń tàṣẹ ń dẹ́rù ọkọ̀ kí ọlọ́run bo olódùmarè kó jẹ́ kí wọ́n sọ̀ láyọ̀ bẹ́ẹ̀ mo tún fi èyí mo fi kí àwa tí a jẹ́ awakọ̀ ojú pópó kí ọlọ́run bo náà kó jẹ́ ká máa wa àwàyè. sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ayé bí ìgbà tí a bá ń wa ọkọ̀ lójú gbogbo ni ẹ jẹ́ ká ṣe bà fún Ọ̀rúnmìlà. ọ̀rẹ́ jẹ́ aṣíwájú rere. èyí tí a fẹ́ sọ lẹ́nìí ẹ jẹ́ ká máa fi ṣe àríkọ́gbọ́n. alákọ̀ọ́kọ́ níbi tí mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi. àwa tí a jẹ́ awakọ̀ tí awakọ̀ ọmọ wa sílé ayé ọ̀dọ̀ wa ni ọ̀rọ̀ mi kọ́kọ́ fẹ́ lọ irú awakọ̀ wo òru ni àwa jẹ́ fún àwọn ọmọ wa ṣé àwọn pé mo sọ fún ọ pé bàbá ṣe ń sọ̀rọ̀ àwọn máa fi àwọn awakọ̀ ojú pópó náà àwọn máa fi ṣe àkàwé tí ọlọ́pọ̀ bá gbìyàn ní ṣàdẹ́mì báyìí onítọ̀hún sẹ́kọ̀ òun lọ sí ìbẹ̀rẹ̀ gbòdo gbàdúwádé ẹlẹ́gà ọlọ́pọ̀ já sílẹ̀ láì gbé débi tí ó ń lọ ẹjọ́ kì í ṣe pé oríṣi nǹkan ló ń fa o àwọn ọlọ́kọ̀ mi wà kò jẹ́ pé sùúrù wọn kò tó nǹkan bá rárá bí ẹ bá ṣe ń lọ báyìí àtẹnudúwà náà àtẹnudúwà tó ń jẹ́ wakọ̀ máa ń jẹ máa gbéra wọn sí pé àbíbẹ̀kọ́ ní agbára ọlọ́run gbogbo àwa tá a jó òbí yìí lójú àwọn ọmọ wa àníjẹ́ ní egbò yìí kì í ṣọ̀pá léyìí o bí kìí ṣe pé kí ni lórí ìwà wa ni ẹni tó bá ń wà ìpè tó wá ní pé kí ni kọ́ má sì pè fóun ìwà wa ni. ẹ ṣe bẹ́ẹ̀ fúnra mi là. kò di aṣíwájú rere. òbí ọmọ ní àwọn òbí báwo la ṣe ń tọ́ àwọn ọmọ wa kí wọ́n ba lè dé ibi ògo wọn. irú ẹ̀kọ́ wo ni àwa ń kọ́ àwọn ọmọ wa kọ́ ba lè yàn kí wọ́n ba lè yanjú. ṣé o mọ̀ pé àwọn òbí kan ti ẹgbẹ́ bírú ọlọ́kọ̀tà sọ yìí ni nígbà bá ti bímọ kalẹ̀ tó ti sọ̀rọ̀ kalẹ̀ báyìí ìdí ti tù wọ́n nìyẹn bọ́mọ yẹ̀ bí òye kò sí dọ́kùn wọn tó bọ̀ wọ́n mọ́ ẹ jọ̀ọ́ ṣéèrú awakọ̀ báyìí òun làwa jẹ́ bọ́mọ wa. báwo ni a ṣe fẹ́ jẹ́ ọlọ́kọ̀ tí àwọn tí à ń túkọ̀ wọn tí wọ́n máa ṣe ìwúre fún nígbà tí a bá gbé wọn dé èbúté ògo tá a bá gbé wọn dé ibi tí wọ́n ń fẹ́ ṣàbọ̀ pé kọ́lọ́ má jẹ́ kí a ṣe ọmọ bí lágbára àdẹ̀ ní ṣe ọmọ bí àgbákò ọmọ àríbá wọn bí ẹni tó bá ṣe ọmọ bí ewúrẹ́ ọmọ bẹ́ẹ̀ la máa rí ẹgbẹ́ bóyá ìyá máa jìyà lórí ẹ̀ bàbá máa jìyà lórí ẹ̀ ọmọ máa ṣe gbogbo nǹkan tó yẹ kí òbí ṣe lórí ọmọ kí ni kọ́mọ lè jẹ́yàn á dẹ̀ jẹ́yàn tán á ní pé bàbá òun yẹn o báwo ló ṣe jẹ́ ṣé òun ló ní kóun ṣe rere ni òun kàn ṣe tiẹ̀ ní lágbọ́lá àwọn òní bímọ orú ẹ̀ ìyá ìgbà bóun kọ́ ṣé àkọ́lọ́ bóun náà ni ọlọ́run ti gbọ́dọ̀ máa ṣe lóògbé sí ayé òní yẹn àwọn òní bá wọn bí wọn rú ẹ. kò rántí gbogbo ìlà kàkà táwọn òbí ti là kọjá o pàápàá bí làwọn tá a ti ẹ̀dẹ́ abaláwo lórí owó ẹ̀rìndínláwọ̀ àgbàsà ẹlòmí àti ẹ̀ five hundred naira wá five hundred nínú ló bí ìyá máa rejọ rejọ rejọ títí títí àfi ẹ̀rọ sílé ẹ̀kọ́ iṣẹ́ ló bá tún máa kọ́ ni wá kọ́ àwọn adigun kí ni owó ayò wá ní ojú àwọn tá a jẹ́ awakọ̀ tá à sọ yìí àti àwọn tí wọ́n wà náà ẹ jẹ́ kí a ṣọ́ra ṣe kí a mọ orú ìwà tí wù eléyìí jẹ́ àkọ́kọ́ nínú awakọ̀ àti àwọn tí wọ́n tukọ̀ tí à sọ. ẹlẹ́ẹ̀kejì òun ni pé bí awakọ̀ ayé ṣe wà yẹn níbì kan àpẹẹrẹ lè fẹ́ yàtọ̀ sí àwọn tí wọ́n ń wakọ̀ ojú pópó ṣùgbọ́n àti lè fi ṣàkàwé ẹ̀ náà. ṣé mọ̀ pé kò ṣeé ṣe kí ẹni mẹ́ta kó máa débi ni kó máa wa ọkọ̀ ọ̀kan náà. ṣùgbọ́n àwọn àpéjọ ibì kan tí à ń pè ní ẹgbẹ́ ṣé àwọn kò ti di ẹyọ kan. àwọn tá a fi ṣe olórí níbẹ̀ àwọn làwakọ̀ ẹgbẹ́ yẹn o àwọn ló tukọ̀ ẹgbẹ́ yẹn pàápàá jùlọ nínú ìjọ tí a wà nínú ẹ̀sìn ifá tí ẹ̀yin bàbá tí ẹ bá gbé dání. báwo lẹ̀yin bàbá wa báwo lẹ ṣe fẹ́ tukọ̀ ẹ̀sìn ifá ìdébí ògo àwọn tí a jẹ́ ọmọlẹ́yìn yìí àwa dàbí ọlọ́kọ̀ ni o báwo lẹ ṣe fẹ́ wà wá ó lẹ́wọ́ yín o. gbogbo wọn là ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn ìmàle à ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn kiriyó àwọn tó yẹ kí ni tí wọ́n jẹ́ awakọ̀ wọn wọ́n ti wọ àwọn ilé tó kí ni táláyé fi rí wọn báwo lẹ́yìn bàbá náà ti ẹ̀ jẹ́ awakọ̀ wa báwo ni ẹ̀ ní jáwa bọ́lẹ̀ bí àwọn ọlọ́kọ̀ tí wọn kì í gbé èrò wọn débi ògo ní àgbẹ ọlọ́run ọlọ́ ajẹ́ kí ẹ ṣe pẹ́ fún wa. àṣeyọrí báyìí òun la lápọ̀ ìṣẹ́gun ní àgbẹ̀ àṣẹlẹ̀ báyìí máa ṣe. ṣùgbọ́n eléyìí í ṣòro àṣẹ báwo ni ẹ tún ṣe fẹ́ bá wa tẹpá mọ́ iṣẹ́ ìdáadáa tí kò ní wọ́ lọ́nà kò dẹ̀ ní wọ́. lóòótọ́ ọmọdé ni mo jẹ́ mi ìtọ́yìn bàbá wa bá sọ̀rọ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ ìtanijí ni. lórí ní inú ìjọ tí à ń túkọ̀ ẹ̀ ìjẹ́jà ń ṣe pé lórí tara tèmi kíjọ mi lè máa kú ni àbá yìí ṣe pé kí ìjọ ẹ̀sìn fákàkiri àgbáyé kó lè máa gòkè sí i ṣé àwọn pé àwọn adarí ìjọkan wà tó tẹ́kọ̀ yára kí gbogbo ìta máa jẹ́ ti ìjọba ni eléyìí àṣetorí ọ̀rùn mi làwọn àdèwakọ̀ ẹ̀sìn fàdájà nìyẹn ẹ jọ̀ọ́ mò ń fi eléyìí mo fi ń bẹ gbogbo èyí tí ẹ jẹ́ bàbá wa nínú ẹ̀sìn Ifá pé awakọ̀ wa lẹ jẹ́ báwo lẹ ṣe fẹ́ wà wá débi ògo èyí náà jẹ́ ẹ̀kejì nínú ọ̀rọ̀ tí à ń bára wa sọ. ẹlẹ́ẹ̀kẹta àwa fúnra wa gbọ́dọ̀ ṣe mọ̀ pé awakọ̀ ayé ara wa òun la jẹ́ mo fẹ́ bi wá ní ìbéèrè kan kí ni ìbéèrè yẹn o ni pé báwo ni ìwọ tí òun gbọ́ mi báwo ni o ṣe ń wakọ̀ ayé tiẹ̀ ṣe mọ̀ pé àwọn awakọ̀ kan tẹ̀lé bóyá kò sí bí wọ́n ṣe lè wa ọkọ̀ wọn ẹlòmíràn kan máa bèrè pé ṣé ẹni ìlọjọ́ ọkọ̀ tó ń wá yìí ni ṣùgbọ́n ọkọ̀ ẹ̀ ó ṣòro ló ṣe wà ṣé kì pé wọ́n náà ṣe é ṣe ayé tiẹ̀ nìyẹn pé wọ́n kó ṣe pé ẹnìkan ló bá mi ní ayé mi ó bá ṣe òun kò ṣe lè ṣe ọmọ ẹlòmíì á lọ mú òkúrò yọ ayé àti bàjẹ́ lórí títì wọ́n ṣe òun ló ṣe ń wakọ̀ ayé ẹ. ẹ jọ̀ọ́ mọ́ wá báwo làwa fúnra wa náà báwo la ṣe ń tu ayé ara wa sí báwo la ṣe ń ṣe ìgbésí ayé ara wa sí báwo la ṣe ń tò ìgbésẹ̀ wo là ń lé lórí ibi tí a wá dé ìyẹn jọ ẹni ká ṣe bà fún ọ̀rùn mìlá. àwọn ẹ̀kọ́ kọ́ wà níbẹ̀ tí mo fẹ́ fà yọ. ẹni ká ṣe bà fún ọ̀rùn mìlá. níbi tí mò ń bá ọ̀rọ̀ mi lọ. jẹ́rí nínú ayé yìí àwọn kan wà pẹ̀lẹ́ gbogbo yá abániwa ọkọ̀ ni wọ́n. láti padà sí orí àwọn ọkọ̀ ojú pópó tí àmọ̀kọ́ kò ṣeé ṣe kí ẹnìkan kó gbé mọ́tò méjì sójú pópó kó lè mọ lẹ́ẹ̀kan náà tó ṣeé ṣe náà. àwọn ìyàwó fi ìkọ́lẹ̀ fún kan máa ní. àwọn kan wà tó lẹ́nu kíá àwọn òdúró láti wá ọkọ̀ ayé ìtọ́lọ́ sí wọn. ó fẹ́ máa bá ènìyàn wọ ọkọ̀ ayé ìtọ́lọ́ sí rádaràdà ni. lábẹ́ ọlọ́run irú àwọn awakọ̀ báyìí tọ́ rò pé àwọn fẹ́ máa bá èmi àti ìwọ wọn akọ ayé wa bó ṣe wù ni ní agbọ́dọ̀ ọlọ́run abá àṣẹ mu. torí rẹ̀ níbẹ̀ kò ní wàá rẹ o. òun ọba yọ kí ni irú àwọn ẹni bẹ́ẹ̀ ni abatẹni jẹ́ tí wọn kì í jẹ́ kí èèyàn kó sóríire tí wọn kì í jẹ́ kí èèyàn tẹ́gbẹ́ ìjẹ́wọ́ tó wá ń gbẹ́mi náà ìjẹ́ ló wàá fi ọkọ̀ tiẹ̀ sílẹ̀ òun akọ̀ ọlọ́kọ̀ yìí. ṣeré tí a ò dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tí a ń gbọ́ yìí nǹkan tí ó tó já èdè kúrò lára ọmọ ènìyàn ni torí ẹlòmíràn ló bá ní bó ṣe bó ṣe wà lórí ìjókòó yìí bó ṣe wò ló ṣe ń wọ ọkọ̀ ayé ẹ̀ ṣùgbọ́n kò yé ṣẹ́gun bá àwọn ọwọ́ àkọ́kọ́ tẹ̀lé bóyá ìwà púpọ̀ lọ́ máa ń wà ṣùgbọ́n lójú ara wọn àwọn wọ̀ pé bó ṣe yẹ ni bẹ́ẹ̀ lọ́mọ ẹlòmíì ṣe ń ṣe ayé o ṣùgbọ́n lójú bẹ́ẹ̀ ìwé àrùbíyá wẹ́ nọ́mà tì náà lòun yìí ṣe nígbà tí olú ẹtí fún bàárẹ̀ ní pé sàkíyèsí pé alágbájá bó ṣe ń wakọ̀ ayé rẹ̀ yóò dá o ní ọ̀rọ̀ sí máa ń gbọ́ yìí o ká lè rí kí ṣe kí ni kárí ẹ̀kọ́ kárí kọ́ níbẹ̀. bá a ṣe sọ̀rọ̀ lọ ìjẹ́ ṣé ìwọ fi ọkọ̀ ayé tiẹ̀ sílẹ̀ òun wọ ọkọ̀ ayé aláyé ni. máa rántí wípé awakọ̀ kan kì í pẹ̀lú ọkọ̀ méjì bọ́ o wàá yàgò fìkan sílẹ̀ fún kan ní o ẹni tó wá fi ọkọ tiẹ̀ sílẹ̀ tó ń wọ ọkọ lọ́wọ́ kiri tó lọ́wọ́ bá ọkọ tiẹ̀ lẹ́yìn táwọn abátẹnijẹ́ kan bàbá bá bá tiẹ̀ yẹ lábẹ́ àwọn òníri wọn ìwọ náà má ṣe wọkọ ọlọ́kọ o má ba yí ẹni ẹlẹ́ni jẹ́ bí wọn náà ò ṣe fẹ́ kí wọ́n ṣe bẹ́ẹ̀ fún ẹ ẹni tí ó ń bímọ rà pé ṣé mo máa sọ̀rọ̀ kan mo lè fẹ́ bí wá ní ìbéèrè kan kí ni ìbéèrè ò ní pé gbogbo àwọn atáwọn lẹ́yìn pátápátá kí ni kọ́tà sáré ẹ̀ eré owó wọ́n gbà lè tàn lọ́pọ̀ nìyẹn. tọ́lọ́gbọ̀n ní àkókò eré tí ọ̀pọ̀lọpọ̀ á ń ṣáájú òun ni àṣeyọrí ẹni tí ó bá lówó lọ́wọ́ á máa bẹ lọ́wọ́ kóun tún sì láṣeyọrí ni àwọn kan lẹ́yìn pé à ń bẹ lọ́wọ́ ẹni tó ti ní jẹ́ńdì díẹ̀ lọ́wọ́ á bọ́dà lókè ni òun sì ń bẹ lọ́wọ́ owó torí owó ń tó lówó ẹni tó ti bímọ agbọ̀nbẹ́lẹ́ ọkọ kí ni òun bẹ lọ́hùn sí náà ni ó nígbà tí tí àwọn kan tó bá tó ba lójú alẹ́ tó dẹ̀ lò bó ṣe kéèyàn lò ó lè mọ́mọ́ bẹ́ẹ̀ ló tó lé àṣeyọrí gbogbo àwọn kan yẹn o ṣùgbọ́n báwa náà wá ṣe ń ṣe lé eré àṣeyọrí yẹn ta ló tún lé àṣeyọrí lórí wa. àwọn abatẹnijẹ́. àwọn abatẹnijẹ́ mo wá fún àwọn èèyàn ní illustration kan tó kún sí àpẹẹrẹ kí ni àpẹẹrẹ òun ni pé ta ló mọ bí owó ìṣepọ̀ tó one billion euro kò ṣe one billion naira o one billion euro gbogbo àwọn ọmọ bó ṣe pọ̀ tó wọ́n bá ní ká ṣe sí náírà àyílẹ̀kọ́ tí àwa bá ṣe wà ìtọ́nà bá dá wa lọ́la tán tó ṣe wá bí a ṣe ń fẹ́ pé a lè fún ọyìn tó jẹ́ ọ̀tá wa ní one billion euro mo fi tayọ̀ tọ́lọ̀ sọ fún wa pé òfin wa tún pọ̀ sí ni ẹ ká sì wà fún ọ̀dún mìíràn ẹ bí náà kí nìdí gbogbo bí ó ṣe ń sáré pé kí tọ̀tà tiẹ̀ lè bàjẹ́ àwọn tá fún wa fún ní adúrò owó ẹgbẹ́ a tó agbára òun ọ̀tá ẹni yìí òun ò tí ì ṣàfihàn ẹni yìí owó yẹn ò kọ́ pé ọ̀hán náà gbọ́dọ̀ ṣàṣeyọrí sẹ́ẹ̀ bí wọn náà ṣe sáré àṣeyọrí lórí ayé ẹ mo wá ṣe ní ìwúre pé gbogbo ẹnikẹ́ni ọ̀kẹ́niyàn tó bá dúró pé kóun lè ṣàṣeyọrí lórí ẹ ayé ẹ pé kóun ṣe bàṣàbàṣà láti wákàtí ẹ̀wà yìí lọ. kí ni bàbá bẹ̀rẹ̀ sí máa jó wọn. àṣẹ. o ti rí òṣìṣẹ́ bẹ́ẹ̀. àṣẹ. ayé ni à ń sọ ẹ má ṣe gbàgbé báwo ayé ayé tiwa òun sì ń sọ̀rọ̀ mi lórí. n bá fẹ́ bímọ kan fẹ́ ṣe omi bó omi ìjẹ́jú lè lérò pé nǹkan kan wà nínú omi tó lè gbé òun ṣubú pẹ̀lú bí omi ṣe tẹ́rẹ̀rẹ̀ yẹn yàtọ̀ bóyá taba rí igbó níbẹ̀ àti àpáta lẹ́yìn àwọn nǹkan yìí ṣe ẹ wo bómi ṣe tẹ́ lọ bóyá tẹ́rẹ̀ lọ sí ìjẹ́sẹ̀ àwọn akọ̀ lérò pé bóyá nǹkan kan lè gbé òun ṣubú ṣá bẹ̀rẹ̀ má lè ká tọ́ra wa jẹ́ o dàgbà tí ń fẹ́ ìdọ́kọ̀lẹ̀ wà ní omi o kò ní mọ́ kò ní sọ fáwọn ọkọ òun bọ̀ lọ́nà o àyídẹ́kọ̀ bó o wá ṣe wà yẹn tó wọ̀ ṣe wọkọ̀ ayé ẹ lọ àwọn tó wá ń kó mọ́ra wà tí wọ́n ti kó sínú ọkọ̀ tó wà lóògbèsí ayé ẹ tó ju wọn ń dán bó ṣe wà yẹn bí ìdàgbà ọkọ̀ lọ́sí dáadáa ti ń da ọkọ̀ lọ́sẹ̀ rí o tó yẹ pé tún máa fojú ọ̀gá ọ̀rẹ́ mi lélẹ̀ tó jẹ́ máa tutù ní pé tọ́ bá tẹ̀sẹ̀ pé ẹnìkan súnmọ́ ẹ tó ń gbógun tiẹ̀ kódà kó o tó lè lè gan sí lídà àwọn àwọn èèyàn bíi hundred tó o lè fọkàn sírú wọn láti sọ pé kí ni ẹ á gbọ́dọ̀ ṣọ́ra ṣe lórí ayé bàbá ṣe ń wa ọkọ̀ ayé káwọn kí ni ẹ ká máa fura torí àwọn abatẹnijẹ́ àwọn náà kí ni wọ́n súnmọ́ ní gbọ̀ngbọ̀ngbọ̀n àrídáwọn wọn kì í kọ́ síwájú orí o èyí ọ̀tọ̀ àwọn kọ̀ọ̀kan tó wá wà tó yẹ bóyá tí àwọn awakọ̀ kan máa ń dì mẹ́rù gbogbo a máa ń rí àwọn kan ní social media lẹ́gbà tí ọlọ́kọ̀ bá di nǹkan ẹ̀ sí inú ẹ inú mọ́tò ẹ̀ nǹkan ọlọ́kọ̀ yẹn á fẹ́ dànù àbẹ́kọ̀ọ́ á ti ẹ̀rí kan lẹ́gbẹ́ nínú odò lọ́wà bó bá ṣe ń tẹ̀ láti pé kí ọkàn yẹn má dànù bó ṣe kó èrò ló kó ní ṣíṣe ẹ̀rù jọ síbẹ̀ nígbà tí ibi ẹ̀rù yẹn bó ṣe ti ń dẹ̀dẹ̀ tẹ́lifíwáwọ̀ èrè sí má ṣì tẹ́ ẹ̀ bọ́lẹ̀ lu ọkọ̀ yẹn wọn tó jẹ́ àkọ́kọ́ kó o tiẹ̀ fi ọkọ̀ àtẹnulẹ̀ kí gbogbo wọn máa lọ tó túmọ̀ sí pé àwọn òbí tí kan wà tá máa ń gbé nínú ayé yìí tó yẹ kí ni ó tún máa ń fà wá sẹ́yìn ni nígbà tá a bá ti rú àwọn kan bẹ́ẹ̀ bá àṣekí tí kò bọ́ sí ọjọ́ ń lọ ibẹ̀ ni kọ́kọ́ lọ́nà wà fún wa tá a bá ti bèrè wọ́ ẹlẹ́dàá wa tẹ̀lé ti ká tẹ̀sán ẹni ká fi nǹkan bẹ́ẹ̀ lẹ́ ọ̀wá rẹ̀ bẹ́ẹ̀ àrídànù o àgbọ́dọ̀ ṣọ́ra ṣe ohun tó bá yẹ ká fi sílẹ̀ ẹni ká fi sílẹ̀ ẹlòmíì ọ̀wọ̀ tó yẹ kó ṣe ló ṣe àwọn ṣèwé títí títí títí àmọ̀ṣẹ́ bí erin a máa jẹ̀jẹ̀ rírí ọkọ̀ bá máa da ilé ẹnu fọkọ̀ náà lẹ̀ kó lè máa bá tiẹ̀ lọ nì ká ní àkókò ká lọ tara nínú odò fẹ́mọ́ kan tí a sọ̀rọ̀ lónìí ọ̀kùnrùn lọ́tún ọ̀nà òsìkúsì tàǹbàlà ọkọ̀ tí mo sọ di ọ̀kùnrùn sá nígbà tí ọ̀kùnrùn sá babaláwo kọ̀ ìdákọ̀kọ̀ ọkọ̀ àṣà ó lọ sí èbúté ẹ̀bọ lárúbọ máa mú sí. ẹ mọ̀ pé ọkọ̀ kò lè kí ni kò wára ẹ̀kọ́ ẹ̀yìn kan máa lè kí ni ló máa wà á lẹ́yìn tí wọ́n ti yan ẹbọ fún awakọ̀ yìí ìkìlọ̀ kan tó wá kì í òun lọ́tọ̀ kì í lọ ní pé àfi kó sọ́ra ṣe o kó ní àkíyèsí lórí ibi tó ń lọ kì í ṣe kó bẹ́ẹ̀ kó máa wọ̀ tún kó máa kó ṣàdúró kí ni kó dojú kọ ibi tó ń lọ gangan kì í ṣe bá tó wá gbọ́ ye kó wo bẹ̀ bó gbọ́ a kó wo bẹ̀ torí pé kí ni nígbà tí nǹkan nígbà tó bá fẹ́ da ọkọ̀ yẹn nù mọ́ lọ́wọ́ tó bá jẹ́ pé ọ̀pọ̀ èlò tí ń bọ̀ á ṣe kí ni á ti tètè rí ṣùgbọ́n nígbà tó bá gbọ́ òun tí nǹkan bá tú mọ́tò sí ẹ̀ báwo ló ṣe fẹ́ mọ̀ lórí jẹ́ pé púpọ̀ nú ẹ lò ní ìwà tó jẹ́ pé bóyá kó tó gbọ́ e, ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ló já sí àwa fi ọ̀rọ̀ ayé tiẹ̀ lẹ̀ a máa dá sí ẹ̀yìn ẹlẹ́ni jẹ̀sí bẹ́ẹ̀ náà làwa náà ṣe ń ṣe ọkì awakọ̀ yìí nílọ kó lè bá àgbé ọkọ̀ yìí kó lè bá àgbé lébùté tí ó ń lọ ibo ni èbúté bí kìlẹ̀ kí ni ibi tí fẹ́ lọ gbọ́ ibi tí fẹ́ lọ kí dé ibẹ̀ ló ń pè o ọjọ́ pé ẹ̀kọ́ bí omi ṣe wà bí omi ṣe tẹ́ ẹ lọ yẹn oríṣiríṣi àwọn nǹkan wà níbẹ̀ tí wọ́n lè da ọkọ̀ nù yàtọ̀ sí ẹ̀kọ́ tó ti ní kó kó lè kí ni kó ní àkíyèsí kó lè máa fọkàn sí nǹkan tí ó ṣe bí awakọ̀ yìí bó ṣe túkọ̀ nìyí tó dẹ̀ gúnlẹ̀ sí èbúté eré ní agbóra lọ èbúté eré nǹkan máa gúnlẹ̀ sí o ẹ̀yin bàbá wa tí ẹ̀ bá wa túkọ̀ ẹ̀sìn fàyè náà ní agbára ọlọ́ ìbéèrè òun lè máa túbọ̀ ẹ̀sìn fàyè ṣe o bẹ́ẹ̀ àwọn tí wọ́n kó ẹ̀ náà báwo la ṣe ń tẹ̀lé wọ́n sí ìjẹ́sí lànà tí wọ́n ń là lẹ̀ fún wa òun ni àwa náà tọ̀ ṣé kì í ti náà rè pé tìyín lẹ yẹn kémi náà ṣe tèmi kò ní bẹ́ẹ̀ o ọ̀sẹ̀ pé tí ọmọdé bá ń gé gbígbó àbáwọlé kí ni ló ti mọ ibi tó máa ó sí àwọn bàbá wa ló ti rí ọjọ́ iwájú bí nǹkan ìṣe máa rí bó lè rẹ́ pé àwọn ọmọdé náà àti rí bí ogun ẹ̀sìn bá bó ṣe ń fẹ́ tàn ó ti yí àwa náà ẹ wá jẹ́ kí á tọ̀ ọ́ bó ṣe yẹ ni ọ̀rọ̀ sí tí ó dàbí pẹ̀pẹ̀pẹ̀ tẹ́lẹ̀ ìbàdàn ní kópa ni àtàbàrà ní àtàbàrà oko ẹni tí wọ́n tàbà ẹ má lè bá fi ṣègbè náà àwọn ẹ̀kọ́ tó wà níbẹ̀ òun kí ni òun kí ẹ kí á múlò gbígbọ́ kò dàbí gbígbà gbígbà sì rí kò dàbí 우리 무시에 겨누어 물면 그대로 마시게 되면